ajá ń pè. is not Friday. Oh, I wonder I wonder o. No, me, kì Aja. Show me. Ah no, not you. Abawa. wa. Ẹyin kọ́ mà, not you. Ah yes, you. Hey. Hi. Uh, my name is Nonso Agu. Yes, um, the only son of What's your name? Alamide Williams. Oh, nice meeting you. Um, um, see, actually, me, can like him, Aga, but I just need to let you know. You know, um, I'm the only son of Mr. Benson, and as you can see, I'm a very, very spoiled boy. More daddy me for Uber me, We have money. Yeah, we have money Ninu Ògùn city ilé wa ló tóbi jù ah, mọ́tò tó rí níbẹ̀ yẹn mọ́tò yẹn òun ló kéré jù ní mọ́tò tí dáàdì mi gbé fún wa eh, tó even though tó bá believe mi ò lè ká lọ sí ilé wa kó wá lọ wo bí ilé wa ṣe tóbi tó ilé wa fún àìgàn i have money èmi ò kì í ṣe ọmọ yahoo o owó lélẹ̀ mi i'm talking to you hello. idiot. I like You won't know me, I don't need your name. Hello? Guy. Guy. Nazo. Alpha. I did. I did I did all right. Where are you? house báwo nanzo house báwo o mọ lecturer no no bribe yẹn take class now now ah wo òfin tuntun ló tiẹ̀ jù wá lọ́tẹ̀ yìí o òfin tuntun gidi ọmọ guy má bínú lè rò fún lọ́dún wa yìí you dey fok up step i no know mi nǹkan mọ nǹkan tó ń ṣe tó ń ṣe nílé gan báyìí nìsín wo má wulẹ̀ jẹ́ pọ́rọ́tàn ìjẹ́ nǹkan tó sọ nísìn ni pé ẹni tí o bá ti wà ní class kó ṣe tẹ̀sí òní ó máa rí rọrùn kọ́ọ̀sì yẹn ni o. Eh? ọ gáà wo èmi kàn ní kí wọ́n sáré sọ fún ẹni ní ìmúta láti ṣe é. ناصر Wait, thank you. Oh, oh, bí ọ̀sìn ló kọ́ fẹ́ wọ̀ ni o ò lè wọ́ bí rárá yes o ti dà mọ́tò kí lọ́ọ̀padà kan tọ́ ní tèmi náà ìgbà tó o ti gbọ̀n wọlé bí ewé ojú omi ó jọ pé ìwọ alọ́ lọ́ lọ àbọ̀ tèmi náà ti ń bọ̀ yìí gbogbo tó lọ sínú ilé mo ti mọ̀ ó tó ti yọ bó ṣe wá lọ tó sínú ilé mi náà wà ṣe tèmi báyìí o ti ṣe ra wọn ara tó lókùn tó fẹ́ ṣe báyìí. ṣíṣe hmm. ẹ a máa ṣe ṣáàjì kí n change tó ọgẹ ó ti ń gbé ìbọn bọjọ ń tòyọ. ẹ ọkọgọ ọpọ náà lọ dàbí mo bá kọ ọkọ dà torí nígbà tó ń gbónú lẹ́ẹ̀kan mi ti mọ̀ pé yọ padà kàtà wọn sọ wá rí ọ̀pọ̀ condition wà ń bẹ kò sí sọ́nà tó wà mẹ́rin ó dogun kọjá tó wà mẹ́rin ó dogun kọjá ó ti tán ó dogun kọjá. ogun àbí dogun kọjá máa fún ẹ ṣe máa fún ẹ ṣe máa dogun kọjá dogun kọjá dogun kọjá. ọ̀gá ẹ̀ ti ń gbé bọ̀bọ̀ ṣé ti ṣe ti káká ṣàṣe hmm. àbí èèyàn hmm. máa ṣe àmọ́ máa padà wá. èmi náà ti ra ń eh, tún ṣe ra ń tún àmà ah. ṣe ó ti fara ah, wọlé ológun wọlé ológun wọlé ológun jára o wọ́n gbàgbé àdéhùn bọ́ ọlọ́pàá wá o. Look at that. That's a filthy thing. Haja, kò ṣiṣẹ́ kò nothing you spend my money you drive my cars fooling around you, pẹ̀lú away in my house where did I get it from where how can you even be my son. kò ṣe ọmọ mi you a bastard. Chineke mo God where did I get this thing from? documento. No, that's your one. Thank you, ma. You're okay. You're ah, welcome mo ní kí ẹ jẹ́ kí bíntù ṣe oúnjẹ fún yín àbí. wọ́n mi ìyẹn má ṣe ìyọnu wọ́n ìtẹ̀kùn wa náà sọ̀rọ̀. àbí àti pé tí ọlámídé bá ti dé àwọn nǹkan ti. Ah, ó dà ọ̀rẹ́ yín bá dé ọ̀rẹ́ yín fẹ́ẹ́ dé ẹ ti gbọ́. Ah, wọ́n dé. ọlámídé. ẹ kú lè wà. pẹ̀lẹ́ ọkọ mi káàbọ̀ ọ̀rẹ́ yín ti dé o. Ah, ah, ah. ọlámídé. ṣé wàá pa. ọlámídé ọlá. kí ló ṣẹlẹ̀ ń jà ni. no bóyá bóyá ọlọ́kadà tí ó gbé dé bóyá àwọn ẹ̀nà jọ ní issue tí ó jẹ́ kó máa kan ara yẹn. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ọlá. madam doctor ẹ ṣe gan-an ṣẹ́rí kí n má tàn yín. ṣẹ́rí pẹ̀lú gbogbo findings tá a ṣe test lóríṣiríṣi tá carry out fún yín ó fi hàn wípé chances ìtẹ́ni ó slim gan. Eh. yeah you have just twenty-one days. twenty-one days. twenty-one days. twenty-one days. yeah twenty-one days in fact ah. màá implore yín hmm, pé kẹ́ súnmọ́ ọlọ́run dáadáa ọlọ́run nìkan ló lè ṣe nǹkan tó wà náà yìí. Ah. ọ̀pá ọ̀pá aláàrẹ káyé láwọn ilé rẹ yóò báyìí láti bọ́ bá ara wọn jà kí fún wọn ní sọ̀rí ara wọn mọ́ tí wọ́n bá túká. ọmọ mọ́dọ̀ nǹkan yẹ o wọ́n para wọn ẹ́. bíntù. ìdí tèbi ló jókòó sí jọ oúnjẹ tó gbé kalẹ̀ ńkọ́ kò fẹ́ kó jóná àyè gba kápẹ́ ẹ̀ ló yẹ kó máa kọ́ lé ìdílé. torí tí ò bá sí yẹn ìwọ gbóúnjẹ kaná fẹ́mi mo ti bàyè gbẹ mo bọ̀ ó ní èrò sóhun tó máa gbà onírànì. èmi jáde lọ́kọ́ kọjá lọ sí sí tó ti tẹ́ dáná ọ̀bọ rébè ìyà. Adúlọ́ ah. ṣé dáadáa ni? Báwo ni nǹkan? Ẹ ti ń jáde. Èmi ń jáde náà. Ọlámìdé ni mo wá wò. Ọlámìdé Ọlámìdé ò sí mi, ṣé kò sí lọ́dọ̀ yín ni? No, kò sí lọ́dọ̀ mi, èmi náà ti pe aago ẹ̀ kò fi kọ́ mo ṣe wò pé kí n wá wò ilé. Bó ṣe rìn rìn kiri nìyẹn o, àṣà tó tún kó nìyẹn, àṣà kí ló kàn yín? Kí ló kàn yín ní ọ̀rọ̀ mi? ìgbésí ayé tó bá wù mí ni mo lè gbé ohun tó ń ṣe nìyẹn èmi á dẹ̀ jẹ́ kó yẹ pé ó kàn mí torí tí wàhálà ẹ̀ bá délẹ̀ mo mọ̀ pé ó máa kàn mí àbí ẹ̀gí gangan fún ara yín ẹ̀pẹ̀ kẹ́ bá sọ̀rọ̀ ẹjọ́ bára yín sọ̀rọ̀ tọ́rẹ̀ méjì bá wà tó ń bára wọn rìn wọ́n máa ń bára wọn so tọ̀rọ̀ ni ẹ bá so tọ̀rọ̀ ẹ pé. ẹ má bọ̀ ẹ má ń ṣe báyìí. ìwọ náà sọ pé kí ló lè fi ẹ Ọlámìdé ó kàn rin irin tó wù ló dẹ̀ ń rìn yìí sìn irin kò kàn wọ́n irin wo ní tí wọ́n rún ọlọ́wọ́n aṣáájú wa kàbá. Ah! àwọn kan wà lásán kò sówó irú ayé wo mo wá fẹ́ pè ní tèmi báyìí gangan kí mo fẹ́ sí jẹun kí mo fẹ́ tún sí jẹun lẹ́yìn kìíní olúwa rẹ̀ ti géètì ti géètì ti géètì láti jẹ́ ìkan rí àyà ní gbẹ̀rán nínú olúwa máa kó oògùn jẹ ìlàjì owó léèyàn fi ń lóògùn ìlàjì owó léèyàn lèèyàn mú lọ lé gan kí láti fẹ́ sí irú eléyìí gbogbo àwọn tí ó sì tó yàn ní ń pín nǹkan rere ṣe àwọn gòmọ́tò bọ̀gọ̀nì bọ̀gọ̀nì bọ̀gọ̀nì kí n lọ sògùn owó báyìí. sògùn owó wọn lórí tó lọ mọ́mọ́ wá nísìnyí olú ẹdẹ́bi tó ti mọ́mọ́ ṣé a lóun pa ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ìbá sì ni mo lọ jalè nísìnyí apárè bíi tangaran yìí hmm? mo lè gbé ìbọn lọ́gàn kí wọ́n rí apá yìí kẹrù ọ̀bẹ ni téèyàn fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ ó lè lọ́mọ gbà wọn lọ tòlú rẹ̀ tó ta ni lè ní wọ́n fẹ́ yìn mí tàgbà ẹlẹ́dàá mi ò tó ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí mo lè ṣe gangan o èmi ti mọ lọ ta góòlù ni gbogbo èèyàn mọ̀ téèyàn sọ owó sí ilé wọ́n sì tún ní àmọ́ ta bẹ́ẹ̀ nàìjà nísìnyí lóra yọ̀ mọ́ àwọn jẹ́ ọmọ bọ́ọ̀lù gbá dáadáa kò sí fóònù gidi lórí lórí máa yẹ nínú ìròyìn bọ̀ká síta wọn wò bàbá jẹ̀bú mi ọbẹ̀ lẹ́sẹ̀ òkè ní tó kéjì lò òkè ní tó kéjì èyí jẹ yóò jẹ nígbà nígbà mú nọ́mbà mi yọ ọsẹ bàbá jẹ̀bú lọ́dà. All over. Ọlọ́ ti máa ṣe bẹ́ẹ̀. Mọ́mí ẹ̀rí ni. Wọ́n mi ṣe bí màá ti ń lajọ́ wọn fún látara òun lẹ́ ń béèrè. Kí lẹ̀ ń rò? Ṣèyí fún mi. Just twenty one days. Wọ́n ń ká máa bàbá mi náà ẹ má máa ronú mọ́ ọkùnrin sẹ́yìn gbàgbọ́ ni àmọ́ mi. olùwà ṣe yìí fún mi just twenty one days. wọ́n mi máa sùn fún un ní kí ẹ má máa ronú mọ́ <laughs> ẹ ẹ má máa ṣe báyìí ẹ má ronú mọ́ sẹ́yìn <laughs> gbàgbọ́ <laughs> ẹ ti gbàgbé ọjọ́ ìtẹ̀ gbàdúrà pé ìwọ lọ́n òjò yìí má yẹ kúrò tí màá fi lọ tí màá fi dé ọlọ́run gbà yóò tí kú kò dẹ̀ tí yí padà ọlọ́run gbàgbọ́ ní amúhàlà dẹ́ má sunkún mọ́ wọn. Olúwa ṣe yìí fún mi that was then. that was then. Ah, Olúwa ṣe yìí fún mi that was then. that was then. Òjò èèyàn no no no no no. No, no, no, <laughs> Irú ayé wo lèyí? Àbí etí wo ló ń bá ní gbọ́? Wípé ìyá mi, òun ló ṣekú pa bàbá tó bí mi lọ́mọ tó bá wá yá wọ́n ní wà mí yàtọ̀ báwo ni wà mí ṣe ní yàtọ̀ nígbà tí gbogbo bá fi bàbá wọn yan gan pàápàá jùlọ tó bá dọjọ́ ìgbéyàwó mi bàbá ọkọ mi wá dìde ta ló ń fẹ́ fojú jọ ta ló fẹ́ ṣe bí bàbá fún mi. Ah, ayé mà lè o àmọ́ o ọjọ́ kan jọ kan tí màá sọ́kàn wọn lójú. olówó nígbà tọmọ sẹ́rí níwájú ọlọ́run ọba téèyàn gbọ́dọ̀ pè jẹ́rìí rọ sẹ́rí níbi tẹ́ ẹ fi ẹlẹ́mọ̀ sọ tèmi sọ tẹ́ ẹ pámálẹ́ẹ̀tì mi mọ́ níbẹ̀ hàn ibẹ̀ náà mo mọ́ wà á èmi náà sì ti sọ fún yín ní gbogbo ìgbà yìí pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ já gbé fẹ́ǹsìsì yìí sókè sẹ́rí tá a bá gbé fẹ́ǹsìsì yìí sókè mo mọ̀ ẹ́ pé tá a bá rò dáadáa bóyá bẹ̀ lọ́lámídé ó gbà sá lọ. dájúdájú ibẹ̀ náà ló lè máa papò tó máa jókòó ààrẹ tó máa lẹ́nu géètì ló ń ṣọ́ àbí. Ah, àwùsùbìlà orí náà ṣe tán ni. àbí sọ́mọ̀ pé bàtí kí tó padà dé yìí bó ṣe gbẹ́nu rọ̀ nìyẹn àbí ìwọ náà tó ń dáná oúnjẹ fọmọ mi látàná ọmọ bí tọmọ mi lọ àbí. ẹ sì mọ wo ẹ mọ̀ pé àǹtí lámìdé àwọn àti ẹ̀ náà jọ lọ rẹ̀ ẹbí mi sọ rẹ̀. kàn ń bẹ́ mi sọ rẹ̀. ìbátan sì fi jáde ní àná ṣe mọ̀ pé àwọn àti ọ̀rẹ́ wọn tó máa wá lè fi nù lé ebi sì fún wọn lóúnjẹ tán wọ́n ti lọ bóun ṣeré níta òun náà máa lọ bá ṣeré o. ẹjọ́ wọn ní kó rọ ẹlẹ́nu sọ ti wọ́n jọ ní osunkun ni asunkun rojọ́ ilé ní tú. ṣé nígbà tí mo sọ jẹ sí èrè mo dá sí ni mo mọ mọ mi sí mi dá sí màtí. ṣé kò mú ní. mo rò pé wọ́n kò lé yín lórí. Ah, mo ń bọ̀ mo ń bọ̀. ayé mi ò ọlámìdé àwọn ni o. láǹdé níbo ni mo rún ẹ ní kí n kúlé níbo ni mo rún ẹ sọ fún mi wípé kí. kí ló ṣẹlẹ̀ ẹ kọjá sẹ́nu kó lọ́dọ̀ yẹn kó nù yín wọlé ó tì èyí tó bá fẹ́ dá sí ń bẹ̀ àwọn oníranù gbogbo níbo ni mo rán ẹ tó sọ fún mi pé mo kú lé ọlámídé irú rìn rádaràda wo lókùn tó rí báyìí ẹ o kúrò nínú ilé yìí láti àná láti àná o ti ẹ bẹ̀rù ẹ̀rù ò bọ̀ ẹ́ rárá áá ṣó fẹ́ pa mí ni ó fẹ́ pa mí ni kí ló dé gan-an náà. ẹ má bínú. kí má bínú kí ni má ní má bínú bó ṣe ní má bínú yẹn inú tó ń bí sí ni. Ah ìwọ ìwọ rẹ tó péré sí ọ̀rẹ́ ni ìwọ yìí èmi rò pé èèyàn dáadáa ni ẹ ni o bí mo ṣe ń rí ẹ mo rò pé ọmọ tó dáa ni ẹ ẹ wá jọ tẹ̀léra láti àná ṣé kò sọ fún ẹ wípé àtàná lòun ti kó o lé mọ́mì màmá wà wọ́rì tó wò bá tẹ̀ sọ ìwọ lè sọ bẹ́ẹ̀. not what you think ma alẹ́ àná tó dé sọ́dọ̀ mi ilẹ̀ ti ṣú ó dẹ̀ lóun ò lè padà sílé mọ́ ẹni torí ẹ̀ ni mo ṣe tẹ̀lé wá láàárọ̀ ìmọ̀. ilẹ̀ ṣú kó tó tún dọ́dọ̀ ẹ̀ ilẹ̀ ṣú kí ló wá kiri tó ń rìn lóru. mọ́mì mi ò pẹ́ wà kẹrin tó báyìí so ẹ lè kí ẹ fún mi ká ní bẹ ṣe kí ẹ fún mi ẹ bá kí ẹ fún dájú mi mo ṣe pé dájú ò ní kú rárá ẹ tún bọ̀ bá mi put more effort mo fẹ́ kó fẹ́ mi mo fẹ́ kó sì tèmi mo rẹ ẹ ẹ dẹ máa wo ẹ i pé èmi náà ti change ẹ rí ìmúra mi kò fi ẹ rìn. mo ti dà tó rí mo ṣe máa múra tẹ́lẹ̀ lẹ́yìn ẹ̀ tẹ́tí rí mo ti dà tó rí kò fi ẹ rìn gan ní kíní ọ̀rọ̀ inú irun orí mi mo ń plan láti change ẹ pẹ́ kó bá mi sọ̀rọ̀ kókùn kò yẹ. anyway ariwo ti change ọlọ́run dẹ̀ ti fún kádàrẹ́ ṣe ó ti mú òde síbi tó yẹ kó mú òde sí tẹ́lẹ̀. a <laughs> ń wa sọ̀rọ̀ adẹ̀wò tó máa gbọ́ ó máa gbọ́ wọ́n máa tó have a little patient it's not all about patient èmi á sọ fún ẹ wọ́n máa sọ pé ẹni tó bá fẹ́ tẹ̀lẹ̀ tí máa domi síwájú tí o bá fẹ́ gbéyàwó ọ̀sìnkì wọ́n ní láti túnú ilé ṣe wá tún gbogbo àyíká lọ́wọ́ mọ̀ pé àánú ilé ọkọ mò ń lọ owó náà ṣe normal. ẹ̀mí pé màá bu omi màá wá dà sílẹ̀ lẹ́yìn wá. what are you saying. a ní kó tọmọ ló àbí ẹ ṣe. àbí o ìwọ náà ṣe bàbá ìkọlẹ rí mi wá. Um, ẹni kì í ṣe normal fún mi máa ń ṣe látẹ̀yìnwá rẹ̀ ẹ má wọlé bó fún mi náà ẹni um, ẹ kó bá mi gbà kí ní ìgbé bá mi. ẹ ẹ jọ tó lọ ẹ má tù ú. Ah, ah, ah. tó bá jẹ́ bọ́ọ̀mù nǹkan tó ní kí a má tù ú. ẹ má tù ú ẹ kó bá mi gbé n hò ah. pé kò ṣe ah. àwọn tí boko haram tó ń. títí <laughs> ah, èsì sì wà lọ́wọ́ mi. àwọn máa jíṣẹ́. máa ṣe transfer yìí. nírọ̀lẹ́ àbí. yẹ nírọ̀lẹ́ yìí. kóyákóyá ni o. ẹ kóyákóyá. tó bá jẹ́ ìrìn àpò tó wà lámìdí o ti fẹ́. mo ti fẹ́. mo ti fẹ́. ṣé mo parọ́ ṣe <laughs> ó ṣọ́ ó ṣọ́. kí lè tẹ àwọn ọmọ ara yìí ẹ̀yẹ ṣe ǹǹ ẹni rí bí orílẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ ṣé bò lẹ́rùn yẹn ni ẹ ṣe ti lọ tẹ́ bẹ̀rẹ̀ tó ti rún owó mi mọ́ra bí ẹ ṣe máa rùn. ẹ jẹ́ wọ́n ṣe fẹ́ kí n pariwo. pọ̀ òṣùwà pọ̀ náà jẹ́ǹjì náà jẹ́ǹjì náà tó bá jẹ́ pọ́pọ́ láti jẹ́ ó mi ò ti pariwo ẹni pọ̀ pọ̀ lọ́rí. ọ̀dà ọjọ́ tẹ́ ti ń mu kí lẹ fi ṣe ẹ fi ṣe nǹkan kan mo tún káṣọ fún yín náà ni kí wàá lè fowó ṣe kò sí wàhálà ṣe ti gbọ́ kò sí wàhálà ṣùgbọ́n bí táyà fi sí yẹn bí bàtà fi sí tí kò bá gba yín mú kẹrẹ báyìí ẹ tó abúlé báyìí gbàm. Ah! ṣòkòtò wèrè ni abẹ́fẹ́ kí n pariwo kí mọ́mí gbọ́ abẹ́fẹ́ kí n pariwo kò sí wàhálà báwa bá mi ṣiṣẹ́ kan ẹ ṣe àbẹ́ ẹ̀ ṣe. ẹ yẹ kó dáadáa. Everywhere there. Madam, essentially. Fai un Prinzessinie. Lele. Ah, chi è che no? Ma che gente? Bianchi. Kí ni yín lè? Kí ni lè? Nípa ọ̀rọ̀ tá à ń bá ẹ̀kọ́. Ọ̀rọ̀ wo nìyẹn? Mo sọ bí ọdún nǹkan kò ṣe rí ìyàtọ̀ sí inú orí ìbọ̀bọ̀ yẹn ó ti di pastor as in complete pastor ó dẹ̀ ti ṣe promise òun ní tó bá kàn sọ pé yes as in kò ṣe yes àbúrò máa change. Hey my friend, don't say yes I do. Tó bá rí gbogbo wa pálapàla tó máa ń wù ní campus ni, ó ti change everything, ó ti change. Tó bá rí gan-an, ìwọ gan máa fall in love. Babe, ṣé orí èmi gbogbo mo ṣe wà? mo ti ń fọ fún àti mo ti ń kó jẹ bọ ó kún un ṣe mi kọlọkọ ìṣèlú ògùn lè. ok àti gbọ́ ọ kò tẹ́ fún mi time díẹ̀ kí n fi rò. time like how many days how many hours. no the day get like four hours ṣe. twenty minutes. Eh, twenty minutes. ẹ jọ ebi ń pa mí àti i'm hungry. ebi ń pa ẹ́ ìlú ẹlẹ́lẹ̀ ó gbúdọ̀ gbégbó ẹ̀. àwa àwọn kò wálé ni o tí ìbálẹ̀ ti wálé ni ó máa rìn mí náà sára ni. kò ní wà àfi pínpín ìyẹn máa wọ. ó gbé kóòwò jábọ̀. Not so, not so. lẹ́mi mo ti túrèsì ẹ̀ báyìí mo túrèsì ẹ̀ mo túrèsì ẹ̀ ọmọ mo wá túrèsì ẹ̀ mo ti mọ bẹ́ẹ̀. níbo ọ ní nọ́mbà twenty seven nísàlẹ̀ wíńdà bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ. thank you àṣẹ. ẹ ṣé wàá mọ̀ pé èyí náà máa ṣe kinní kan mi o. ẹ dúró náà this guy is mad o. ẹgbẹ́ lẹ́yìn olè wèrè ní jẹun lórí rẹ̀ ẹ̀sìn kọ̀ọ̀kan fún mi o àwọn owó mọ́mì ẹ̀yìn náà máa ń kú ẹ má ah, ah. um sọ fún wọn o mo ní ẹni pé sunkún ní àbọ̀ǹkọ́ni látàárọ̀ pé látara tó wá sẹ́nu gbẹ̀ tó sáà ń wí gbogbo ẹ̀ lóríṣiríṣi ń bẹ. àwa aláǹfẹ́ wọn kàṣì máa fẹ́ yìí tó lẹ́ni tó yẹ bá sí àjà sí. ó wà lára ẹ̀ ọ̀bì. jẹ́ kí n lá tọ̀mtọ̀m kí n tó bẹ̀rẹ̀ o àwọn wèrè tó bá yá ní ìsìn wọn ò nílẹ̀kùn márùn lọ́wọ́ tí wọ́n bá lóyún. mo sọ mo sọ ó ṣàyàpẹrẹ bígbà wọn gbé ọpọ́n àsọlẹ̀ tí ọkọ ti tẹ̀ dànù no problem inú ní ilẹ̀ làjọ wà. orí ìyá ni o ni o ni o wọ́n fẹ́ kó bọ́lá ni o ni o orí ìyá ẹ̀dá láàárọ̀ kùtùkùtù dákun gbóná kí ni máa ń ṣe ọ̀nà bíi ntú tó jẹ́ pé gbogbo làákàyè tiẹ̀ kò jórí ìyá ẹ̀ kó máa kọrin tó bá kọrin arò ó kọrin ibi tí wọ́n ti ń sòkù tó bá kọrin òkú ó kọrin bí ẹni tó jábọ́ látòrí kìnní kí ni máa ń ṣe ọ̀gbọ́n. bàbá ní kí n máa sunkún kiri inú ilé ni eh. kí n máa sunkún kábíyì tiẹ̀. èyí ń díẹ̀ lọ́rùn ẹ̀ púpọ̀ dákun òbí ń tù kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àti lámìdí ọmọ ọ̀gá tó jẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pẹ́pẹ́ fúru yín ó ti fẹ́ pọ̀ jù tẹ́ ẹ̀ bá jọ jáde ẹ jọ sọ pé ẹ mọ̀ kun síra yín létí ẹ mọ̀ ṣe kinní kan mo rí i mo mọ ibi tí ń gbé èrò là ń sọ fèrò èrò dájí gbé èrò tètè jí èrò jẹ ní ọgbọ̀n tiẹ̀ là ń sọ fún ọ. wàhálà ló kó rẹ sí. jóná bíntu ṣebí wọ́n ní olówó ìmọ̀ sọ̀rọ̀ olówó olòṣì àsọ̀rọ̀ olòṣì àwọn ọmọ tálíkà àwọn ọmọ ẹrú bíi tèmi rẹ báyìí ṣebí yẹ ká jọ mọ sọ̀rọ̀ ara wa sórí mo ti mọ̀ pé ò ní láàka ẹ nígbà tó ti ń bọ̀ láàárọ̀ kùtùkùtù hmm. èmi tí mo ti ṣe tèmi lọ́wọ́ tó fi ṣẹ́ rẹ lẹ̀ tó wá eh, bá mi ní ààyè. iṣẹ́ àbíṣẹ́. ẹ eh, nítorí o pé eh. nítorí o pé whatever hmm. whatever hmm. inú orí oògùn ìbànújẹ́ ló mú ọ tó nígbà tá àárín yín ti dàrú tọ́lọ́ ti kọ́ di mímọ́ ṣẹṣẹ́ mi tó ti kọ́ di àìmọ́dé sí wọ nínú ilé yìí tí gbogbo wọn ti nífẹ̀ẹ́ mi ìwà ń bí ọ nínú. Oh, ẹ wá òjò wú òjò wú ó jẹ́ lọ dá tíátà lẹ̀ kó kólú àti báńdì jọ kí wọn náà so lórí wọn kó mọ darí wọn wò sórí èmi nífẹ̀ẹ́ rẹ ni bí mo sì ṣe nífẹ̀ẹ́ rẹ òun ló jẹ́ kí n mọ sí ọ̀ngbẹ́rẹ́ pàkọ́ ìjọ tí bá jálé ọ lórí nínú ilé sórí tí iṣẹ́ bá lọ tí àlámù bá lọ blow mọ́ lórí pé ó ṣe nǹkan kan wàhálà tí màá kọ́kọ́ sì tiẹ̀ lù bàjẹ́ ná kí n tó wá fà ọlọ́gàá lọ́wọ́ pé wọ́n gan gan gan gan gan gan lọ dáadáa. ẹ ṣé o thank you for your advice o ṣé ìrọ̀lọ́pà o lè ṣe é ṣe nínú ilé yìí mo ti gbàjọba bí mọ́mí ò rí mi n ò lè sùn bílámi yóò rí mi kò lè sùn oògùn ò lè wẹ̀ èmi àti gbogbo ọmọ nínú ilé ṣàjánkátà rẹ kòkè kòkè atúlóde rọlẹ̀ atúlóde rọlẹ̀. I'm so happy. Mi ò expect pé Lọ́sọ́ lè change bẹ́yẹn. Ah, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èyí tó kọ̀ kú lásán ni pé kó lọ́run kó jẹ́ kó kàwé ẹ̀ tán. Hmm. Um, to God be the glory. Bí Nọ̀sọ́ ti máa change, a máa dúpẹ́ fún Olódùmarè. Do you understand? And since he's now a changed person, um, we give him a surprise for his birthday tomorrow. Yes, honey, ẹ ti You remember tomorrow is his birthday. Ah, a ah, minimum, mo you eh? oṣù should án mo rántí. Hallelujah. Chineke mee. Hallelujah. Daddy, shout hallelujah. Ah, ah. Mommy, shout hallelujah. Mánà sọ funfun ah. wagi. yes yeah, no, yes that's my name. So... Mommy, hallelujah. Ibo Yezuzo. Yes, thank you, that is my name. Idiot. Hey. Daddy, hallelujah. Hallelujah. I don't know where you got this bastard from, but it's definitely not my son. Yo, I know. How can, it, how can this bastard be my son? So, yes, hey, mommy. Hey. People know you are in. Mommy. Eh? Hallelujah. I don't want to sleep. I. Uh-huh. Mommy. Yeah. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe púpọ̀ mà ọmọ yín náà sí àrámù tó bá dé máa jíṣẹ́ ok ma ẹ ṣe púpọ̀ ma. ẹ káàsán ma. ẹ káàsán. yes ma. láti wo. láti inú ẹ́stéètì náà ni ma. ṣé kò sí. kò sí wàhálà àwọn kan máa ṣáàlẹ ọlámìdé willis lórúkọ mi. ok. gáà kan ni mo trace débi báyìí ó help lọ́jọ́ kan mo wẹ̀ ní times wọ́n ní kí wọ́n ṣe fún wa. ooo oh, ìwọ ni <laughs> báwo ni my dear. I'm fine báwo studies. fine. ṣé ifun mi ò sí bóyá pe aago ẹ. mo ní nọ́mbà oh tẹ̀m̀bẹ̀ pé ọ ah, àbó rí nǹkan òun náà ló yọ ọkọ yẹ. báwo dé yín. àdùpẹ́ àdùpẹ́ àlejò ẹ. wọ́n rí. ok. ok ẹ baby. i'm fine. i'm fine. No. ni? Wọ́n àpọ̀. Mm, I came to say thank you for the other day. Okay. You rescue me. Baby Trump. My... Oh, it's nothing. Okay. Alright. Nice I'm Olamide Williams. I'm Sherry Fleming Williams. Nice meeting you. Yeah. I'll see you some other day. Alright, no problem. Okay, take care. Now, sir, I have warned you several times to stop his behavior wọ́n ní kan lọmọ tá a máa But that doesn't stop me from taking actions. If you think you will tarnish the good name that I've worked and toiled for several years for, You have to have a rethink. Daddy Biko, I will never repeat it again. Honey, please, Biko, ẹ̀yin náà ti sọ lẹ́ẹ̀kan, ọmọ kan ṣoṣo tí a bí ni, ká ṣàgbàdúrà sọ́lọ́ bí Ọlọ́run ṣe kó sígbọ̀n tó wá láàárọ̀ yìí tó wá bẹ̀bẹ̀, ẹ jẹ́ ká dáríjì, ẹ mi dáríjì, eh? Nà sọ, a nì mèyí gé lásọ̀ mo fún ẹ láfọyì. mo please forgive him biko. Eh? All this things, all the all the things that you're seeing around. Kèmí ti my ṣiṣẹ́ fún new old age. My forefathers, I'll disown you. Tell you see, I'll disown you. That's That is the last word. Tèmi máa I will disown I will disown him. If you think all those things tèmi máa ti ṣiṣẹ́ fún yìí, I have orphanage. Yes, in my whole age, half have orphanage. And mi yege lápẹ̀lú.

ta ló ń sọ̀rọ̀. ìwọ náà wáyé ẹ látàárọ̀ tó ti jáde lọ kò fẹ́ ṣe pé bóyá bí iṣẹ́ kan ló lọ ó lè mú wálé olùkọ́ lọ jókòó sílé ọtí ni títí tó fi dàsìkò yìí. aláìsí ìdè déréngé yẹn. mo máa ṣìyàn o mo máa ṣìyàn o wọ́n dẹ̀ sọ. èmi sábà sábà èmi náà wò ó fọwọ́ tẹ́lẹ̀ sí i know. What is that great mosquito, my friend? I asked you! You, you are trying to play with me. And let me tell you, listen and listen. Come here, now! Listen and listen. Listen. I hate you! I hate you! I detect you, yes! You hate me! Listen. Listen. Listen. aya mi wọ́n mà sọ wọ́ alẹ́ yìí. à ń tòde bọ̀ ni làwa wò pé àkíkọjá wọn ju ilé ọba kámákì ọba àṣẹ ah. ní káyà káàkiri. ọlámídé mi <laughs> ọmọ adé. látìgbà tọkọ mi kúkú ti kú lélẹ̀ ẹ béèrè mi ẹ kàn dàwánù náà ni àṣì ah, ọwọ́ epo lára yín bá nílá ah, kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá bá kúkú wá yín délé lójú ọ̀sán náà àní bá yín lé làwa wò pé bá ṣe ń bọ̀ látòde ká kúkú wò yín lé. òótọ́ ni pàgbà sọ pé adìẹ ikú kádìẹ yẹn nu sórí ọ̀rọ̀ rẹ ọrùn sì lẹ́nu ọmọ yóò lè rẹ o ẹni tí wèrè bá pàyà borí mẹkáníìkì yóò sá ìtumọ̀ ṣé ìwọ ọmọ wípé o pé ikú ọlọ́run ikú àtọ̀dọ̀ ọlọ́run lọkọ rẹ kú ìwọ lọkọ rẹ. tuntun pé mọ́mí kọ́ ló padà dì báyìí I'm sorry. ẹ má bínú mọ́. èmi kọ́ ni mo padà díẹ̀ báwo ni mo ṣe máa pa ọkọ mi olówó orí mi láyéláyé ọlọ́run ò ní jẹ́ wo mo fẹ́ kó mu kó lọ́kàn o má rorú ẹ̀ rárá rárá gbogbo nìkan ni mo ní gbogbo nìkan ni mo ní mi ò fẹ́ kó yìí tì mí o ṣe mọ̀ pé wọ́n ló máa gbẹ̀yìn mi bá ti rí ọkàn mi máa ń balẹ̀ jù ṣó ti gbọ́. sọ́ọ̀rì ẹ má bínú mọ́mi. mi bínú mi bínú. Daniel. láti bọ̀. Hey, good afternoon. Afternoon. Eh? Eh. What did you just say? Eh, eh, eh, <laughs> oh, I'm The castle. <laughs> I castle. Very Olamide. <laughs> Ìmọ̀ mo rò pé ẹgbẹ́ òyìnbó dáadáa ni mi ò mọ̀ pé ẹ wá ẹdúró báyìí. Ṣé mo ti ní kẹ́ ẹ lọ ni? Àwọn ti ṣe Olamide òun nìyẹn, ó ní mò ń wò yẹn. Tẹ́ bá fi tẹ́ máa fi kú omi tẹ́ bá tún sọ òyìnbó tó bá ṣe kúkú ṣe wo ọkọ̀ gáàrì tó bá ṣe àìhùhù èèyàn sì máa bí ni ẹ má sí orí burúkú rárá ta lè fẹ́ rí. ọlámídé. ẹ ṣe báyìí ẹ ṣe báyìí sáfà ni. no no no. ẹ ọ̀gá ọ̀gá ọbẹ̀ rí yé o ọlọ́ọ̀bẹ̀ rí. sáré. àwọn ọmọ bíi jẹ́ ti wá ọkọ̀ làwọn fẹ́ rí wọ́n dé báyìí bí ẹja dín. ẹ kọ́ máa wọlé bọ̀. Oh, thank you. You are a fuck up nigga. Ọlọ́run ṣe ìwọ náà bẹ́ẹ̀ ó lọ sí ó máa lówó kó tó wí. good afternoon, How are you? Say hi to daddy. Are you high or something? What do you think? No. Huh? Ó gbá etí mi. Tó bá gbá ilé tí kọ́. Tó bá gbá ilé tí kọ́. Mọ́mí mi ṣe máa gbá mi létí. Ó máa gbá ilé tí idiot ni ẹ orí ẹ ò pé rárá ó ti fi wọ̀n wípé wọ́n bí ẹlẹ́wọ̀n pé ò gbẹ́kọ̀lé láti wọ́ sínú kọ́ńpáàdì mi ọba ọmọ mi sọ rubbish wọ́n mú ọ̀rá mi játijáti. owó ló fọ létí tó o bá ṣọ́ èmi gan fún ẹ ní fọ́tí. gẹ́tà ajáni. ẹ yẹ sà. wábí wábí wábí wábí. wọ́n mẹ́ ìpínlẹ̀ mọ́ wa sọ ọgbẹ́ni ìta ìta jáde jáde jáde jáde jáde ọgbẹ́ni àníkò jáde sẹ́ẹ̀ gẹ́tì máa jáde jáde. Ah. Get my wa gbé bẹ́ẹ̀ ya my friend get out get out ale o gbé gbé man yìí kúrò mi by sef get out I ale gbé lọ sí jáde sẹ ale kò jáde jáde ale gbé lọ sí tagbe ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ mọ̀rí sọ̀rọ̀ mi sẹ́ bá nọ̀ dé ẹgbẹ́ sẹ́ ẹ Mr Mr Ajala ẹ sọ Mr Ajani jàlejò ọjọ́ kí bẹ́ẹ̀ ìta ìta ìta ìta jáde outside outside àyíká ẹgbẹ́ ẹgbẹ́ yàn sẹ́ Mr Ajani ẹgbẹ́ ẹ sí orí bu sì délé kan sọ ìbò wèrè àti wèrè ó padà tẹ ayé ẹ máa bàjẹ́ ni ìyá ẹ bàbá ẹ lọ́rùn olórí burúkú onírun bí irun sálámọ́ lòsì mọ̀dàmú ẹ mọ́ bínú jẹ. níbo ló ti mọ̀. ẹ má bínú ara àwọn táwùtù skul wa nìyẹn. skul yìí lélẹ́yìí wa. wèrè táwọn sí skul nìyẹn. àmọ́ ní ìdá tí wá sí skul yìí kí wọ́n á rí àwọn ọ̀gá yìí. Ah! àwọn lẹ́kṣọ́rọ̀ yìí dẹ̀ ń wo eléyìí nínú skul. Oh, ọ̀rẹ́ mi bí. ó bá ti ìyá mi lélẹ̀ ni. ẹ má fi mú mi. Oh my God. Wèrè tó ń dalẹ̀ wèrè tó ń dalẹ̀ wèrè tó ń dalẹ̀ ó yẹ kó lè rìpíìtì ṣẹ́gun ṣẹ́gun yìí lórí ìpìtì eléyìí lórí ìpìtì ẹnu gan ẹgbẹ́ kò tí ì ta ìpìtì sí kóńgò náà direct modifier season yìí go. rí wa modifier direct diamond yóò rí rí sí single nine bank card ó yẹ kí òun yìí bẹ̀rẹ̀ kí n ṣe òṣùká kí n kí n gbogbo rẹ̀ kí n fáyà rẹ̀ yóò rí rí sí single nine ẹ kó lè fi kó lè fi eleven eleven fourteen fourteen fourteen seventy seven mo bì dáa mo bì dáa kọ́mọ́dá yìí lẹ̀ tó bá tọ́wọ́ lòun ọ̀dà lẹ́ẹ̀bẹ̀ o ní pàdé rẹ̀ bíngò ni wọ́n pàdé wèrè bíngò ni mo fi ra bíngò bíngò bíngò kí ló wá mi bíngò ní àná o rìlíìsì síngùtì rí síngùtì rí ó tún rí bíi ti rí bíi ti thirteen ó fi thirty three sí wèrè wà ló tìrìtìrì káàkiri ó lè rí ti rí ti àmọ́ gan-an káṣí wàá fi ilé kẹ́ ká fi ẹnu adákẹ́ náà ṣé ni mò ń ya wèrè ni àbí wèrè ni ń yá mi. nígbà tó yẹ pé gbogbo owó tó lúwa rẹ̀ gbà lẹ́nu iṣẹ́ látijọ́ yìí orí kan yìí náà mò ń rúlé ni mò ń rúlé ni mò ń fáyà ni mò ń fáyà ẹsẹ̀ kan yóò máa wá ẹsẹ̀ kan máa já mi. ìjọ àbálá ta tí rírà rẹ̀ tì ìjọ náà méjì ọwà ẹsẹ̀ kan náà ni yóò tó já mi ṣé wàá tún rí pé kí n lè bá àdé lárí kí n lè bá àwòjọ bọ kí n gẹ́sẹ̀ kan dànù ni. mi ò lè sẹ́ẹ̀tì ọmọ ọlọ́mọ ń ṣiṣẹ́ ń kó oṣù rẹ̀ ń kó fún mi mò fáyà èmi gẹ́gẹ́ náà gba tèmi ìdajì mo fi ń ra oúnjẹ ìdajì tó kù mo tún fi ń fáyà náà ni rántí kọ́ lówó ìgbà mo bá fi ń ṣe foundation ní tí ò ti níbi ilé òde sẹ́ni tí bá ń wó fún òwò sẹ́ni tí wá fún òwò fò báyìí ń wá máa sáré ọkọ̀ ń máa wá lọ rèé kọlu kẹ̀kẹ́ dẹ́bí bí mi pé ẹ̀yìn ẹ̀dẹ́ o nídìí owó kẹ́nẹ́ kan wọ́n bóyá wọ́n fẹ́ fi ṣe nǹkan kan nù mọ̀lẹ́bí ni o èyí nìyẹn ibi tí mò ń dà sí mi ò tí ì dàálẹ̀ báwọn àbúrò náà bí mi pé àwọn fẹ́ kankan èyí ibi tí mò ń dà sí mi ò tí ì dàálẹ̀ ṣé sí sí mo sọ fún wọn pé wọn oníṣù náà ní tó bá tó dálẹ̀ náà gbogbo wọn tó gbádùn mi ṣùgbọ́n bí gbogbo ẹ̀ lọ ń wà bí ṣe ń wà bí ṣe ṣẹ́ẹ̀tì ọkọ̀ lọ yìí dáadáa ni àbí mi náà máa ta bẹ́tínà ìgbà yìí lórí ibú àwọn eléyìí ń ta ló máa tí wọ́n máa bọ́ọ̀lù gbá ìgbélé yìí ní sí ń rò ọpọlọ mi ìgbà tí n bá fi lè yọ yìí ń yọ dàrẹ́tì lẹ́ẹ̀kan yìí dàrẹ́tì ní yọ yìí ń yọ sẹ́wọ́n ọmọ kí ló mọ pẹ́lú eléyìí èmi náà ti lálùyọ̀nù lórí eléyìí lórí bàbá jẹ̀bú yìí o ah, ah àjọ nira rí ni tí mo bẹ ta yìí tó bẹ dalẹ̀ ló mo lè fi fáyà rẹ̀ náà tí n bá fáyà bíi n bá fáyà bíi bíi five thousand. Ah! ṣé pé five hundred gan one point ni tí n bá fáyà bíi five thousand yóò máa lọ bíi bíi fifteen point màdá yóò wọ fifteen point jẹ́ bíi fifteen sí bá jẹ́ bíi fifteen sí bá five fifteen sí a ní a ní d a a yín e d a jẹ́ kó kọ́ mi sí five five ni mi rù yín lọ́tọ̀ tí ọba dalẹ̀ ni wọ́n á fi emp eight gbà lẹ́yìn emp eight gbà lẹ́yìn. ó o ó o ó rèé o ìṣàtúntò ọmọ láti jẹ bèrè. yẹn tó yẹ kí n yọjọ àṣà gidi. ọ̀ ìdílé sàrùn bóyá yẹn. ṣé tẹ̀lé lọ lọ́wọ́ àṣà? Stay there. ló ṣe mo ṣọ ẹ ṣàkọwé mọ sí nǹkan. wà dáadáa. wà dáadáa ó lè sọ fún nǹkan tó ṣe ẹ. nǹkan kan ò ṣe mí. ṣó lè sọ fún mi ọ̀rẹ́ ṣàlè máa tẹ̀ kì í ṣe ìnira tí ń ṣọ̀rẹ́ ó lè sọ nǹkan tó ṣẹlẹ̀. mi ò ní sọ fún ẹ. àwọn ah. wa ti gbà ní sinú ó ti di tójú tìyẹ́ làpàrọ̀ fi sọ́rí torí bí màá wò bóyá ọ̀nà túrú ba tọ́gà bí dé àbí tí yasu àbí nanso ló kọ́ ọmọ rẹ̀ tọ́bí jáwọlé pẹ̀lú tẹ̀mí bọ́nù. a máa sá lọ. iṣẹ́ bọ́ọ̀lù ọ̀mí nù torí àwọn gbogbo kátà ọkọ wò tọ́nà bá ti túrú délẹ̀ kò sí nǹkan tá a lè ṣe wọn wà jọ yan kánmọ́nkánmọ́ ọ̀nà túrú tí ó ti kó síbi tó lọ bá ń kó wá tí mo sọ fún ọ pé mo fẹ́ lówó. ọ̀rọ̀ wo nǹkan náà ni mo wá rí ọ fún. kúkú rí òye mi bí àdéhùn tèmi àti ẹni ni pé gbogbo iṣẹ́ tó bá ṣe àtẹ́tẹ́mi náà bá ti ṣe ká kó wa papọ̀ ká lọ fi kọ́ irú ilé ńlá bíi tàwọn ọ̀gá rẹ̀ yìí èmi ò wá rówó ọ̀hún mọ̀bí tó ń da sí ìsírí nǹkan kan lára rẹ̀ wọ́n ní nǹkan tó ń fowó ọ̀hún náà ṣe lára rẹ̀. ẹ ò lè rí bá gbé àti ìsara náà títí kí n náwó jẹ ni. so tí wàá òun kọ́lé síbi kan tí mọ̀ ni. bó o ṣe ń kó wa ni mò ń ná síbi tí mò ń ná sí ètè mi náà gbà ni mò ń dà sí ṣùgbọ́n tọ́lọ́ sórí irú ilé ọ̀gá tó kọ́kọ́ kẹ́mi léyìí tí n bá ti kọ́ méjì rẹ̀ kọ́ mọ́ ta fún mi. ǹjẹ́ o tún ti ń dáfà ni. mò ń dọ̀pẹ̀ lẹ́nu ohun tí mò ń dọ̀ ò lè yé wọ̀ ṣùgbọ́n mi mọ̀ ibi tí mò ń dà á sí tó àmọ́ bẹ lọ́rùn pé mo ṣe ń dà o kọ́lọ́n jọ dà á lẹ̀ padà níjọ́ tó bá ti dà á lẹ̀ ìjọ náà lásán oríire. Àyìndé. mo jẹ nǹkan irú ọkọ̀ wo lọ́ọ́ yá yìí jù tí mo lè tí mo lè rà fún o mo lè rà fún sọfẹ́ Lamborghini ìfẹ́ gíní aṣọ ni ò béèrè fásọ nǹkan tá a fẹ́ kówó ṣe já fowó sígínì ìta sọ ni lambo tí lambo bá ti wà nù rẹ ọkọ nú. ìwé mi gbọ́dọ̀ ẹ̀fẹ́ yòó ó ti ó ti ó ti di ó mọ̀dẹ̀ ó mọ̀dẹ̀ ó ọ̀fẹ́ fẹ́ ràrí. ó gbẹ́sẹ̀ lè jọ́ fẹ́ lọ fúù bí bàbá lù bá fẹ́. Àyìndé gbogbo nǹkan tó fẹ́ tó fẹ́ tó ń dé akọ èmi ò nífẹ̀ẹ́ sí i nígbà tó ní Ferrari so yóò ti fẹ̀ ju ọ̀nà àdúgbò wa kò ju tóóró báyìí lọ Ferrari tó ń wí yóò ti fẹ̀ ju. Ah! ó tọkọ nù ìrẹ́lẹ̀ ìjọ pé tó bá gbẹ́sẹ̀ lé yóò fẹ́ lóde fúù. irú ìwúlọ lọ fẹ́ irú ìwúlọ wa fẹ́. wo ee kíní olóko ni. ìwúlọ olóko ni. ìjàpá ìwà kọ́sítọ́márì sí ẹ̀. tọ́kẹ̀ fọ́kọ́ ara rẹ sílẹ̀ yìí rẹ̀ pé bíntúrà túlù láàyè àyà àyè. èmi gẹ́ gbádùn rẹ̀ mo rẹ̀ mo rẹ̀ mo rẹ̀. ó ti sọyọ àyíǹde kankan sórí èmi ò dágbére pé bíi mi mò ń bọ ọjà ni màdámù mi ò kò sì ní pẹ́ẹ́nì sí tí wọ́n fi wọn pè mí. ṣé àlọ́ sí àlọ́ sí àlọ́ sí àlọ́ gbogbo kan náà yóò tẹ̀wé gbogbo ẹnu sọ fún wọn ni ṣé kò wò kí ìtòjọ́ mẹ́ta ni. mọ́gbẹ́ yorùbá mọ́gbẹ́ yorùbá bá tẹ̀ wá tójọ́ mẹ́ta ni. ìfarabalẹ̀ ó bá tẹ̀ wá tójọ́ mẹ́ta àlẹ́ mi mẹ́ta àlẹ́ mi bá tẹ̀ wá tójọ́ mẹ́ta bá tẹ̀ wá tójọ́ mẹ́ta mẹ́ta àlẹ́ mi mi bá tẹ̀ wá tójọ́ mẹ́ta àlẹ́ mi bá mi bá tẹ̀ wá tójọ́ olúwa ṣe ìlú fún mi. ó fẹ́ wálé rárá ni báwo dẹ̀ ní ṣó rẹ́ni tó wà lọ. bí mo ṣe lọ mo ṣe bọ̀ mọ́ mi ah. ní ìpàdé. mẹ́mà wọ́n mi wọ́n sáré wá nǹkan sí kíkì ń bọ̀ ẹ bọ̀. let's I forget olúwa ṣe. má wà wà nǹkan. kí ni ẹ mọ̀. wà á jókòó. ẹ lè jẹ́ ń sáré sọ nǹkan tí fẹ́ ṣe. olúwa ṣe ìfún mi ìgbà táìmù ọjọ́. o ṣe ọkọ mi. Ah ọmọbìnrin ọlámídé ó tọ́jọ́ mẹ́ta tí mo rí. ọ̀rẹ́ lásán ni wá ó fi àtiwá bíbẹ ẹni tàìmù ó ń fi àtiwá ṣeré ẹni tàìmù. ọ̀rẹ́ lásán bíi ti báwo ṣọmọdé ló ń pè mí ìyá ẹ̀. wọ́n mi kílẹ̀ ní ṣáàtì. àbí nítorí pé ọlọ́run fún mi láwọ̀ báyìí ṣé kò yẹ kí n ti kó ti introduce ẹ sí mi formally. mo mi formally báwo mo náà rẹ lásán lè máa tiẹ̀ mọ́ mi. olùwàṣe yìí fún mi. oorun tó wà lókè ìṣìtàṣọ ọgbẹ́ do something for me fast. mommy. ẹ̀ funny. ni mọ́mí ẹ̀ máa ń young age àbí young age ẹ máa lọ try nǹkan sí I'm <laughs> ẹ máa try mọ́mí ẹ wo. i'm serious. ẹ jẹ́ n lọ kitchen kí n lọ wá I'm jẹ ní ah, a máa sọ̀rọ̀ later. bọ̀ kó ronú sí nǹkan tí mo sọ yẹn <laughs> olóríire ọmọ ọmọ ayọ̀ ah, ṣe èyí. ọ̀rẹ́ mi lásán òun náà lè wá bí èmi náà máa ń lọ ọdẹ ó dáa <laughs> bí ó bá sí pọ́lọ́ ń fọ́ àánú làwọ̀ tá a fi wà báyìí orí tá a fi ṣèwé òkú lọ́rùn ló ṣe kó mọ́mọ wálé fún mi. mo ti fẹ́ jáde. àbí o àṣà jẹ. dákun ràn lọ́wọ́ rẹ mo bá wa. tí o sì. n ti mí àti tí omi inú kan ní rẹ lọ́wọ́ nípa owó ìbànújẹ́ bá. sórí dákun mo sáré ní ìdí àpò méjì ààbò lọ́wọ́ rẹ ní báyìí báyìí báyìí ni tọ́lọ́ bá ti ní káwọn ògò dé lọ́tún la ní wàá fún ọ lówó rẹ padà gbà. àpò méjì ààbò. Hmm dákun irú ebi kíní ń pa ọ́ tó fi ń wówó sẹ́ẹ̀kì. ní àwọn ọ̀gá òsì ń lé ni bó ti ti ń wó ni ẹnu géètì ò ṣe fi ilẹ̀ kéèyàn kàn lọ rẹ ló dé wò pé àtàmú tó ní tàmú tó ní kò séyàn méjì tó tún sọ́mi tó ju sàká lọ yé sáré wa bọ̀ dákun yá mi ọlọ́wọ́ bò náà lásìkò. síbi ẹni tó bá so ewúrẹ́ mọ́lẹ̀ ó yẹ kó pèsè pàkìtì ọ̀jẹ̀ fún ni hmm? Àyìndé hmm, tó bá yẹ pé oúnjẹ bá níṣòro rẹ nìṣó nínú ilé kọ́ wa lọ jẹun. tó nílé mọ́ dúró jẹun mo bí mo ti fẹnu géètì ilẹ̀ ìpolonjúrọ́sì ọlọ́run lọ́mọ ẹni tí ń sọ ní tààsọ̀ wọ́n lè gbẹ̀yìn wọlé báwọn tí wọ́n lọ kẹ́ǹkan náà lédè yòóní mọ̀kọ́ kò tó dé tọ́gà náà bá tó débẹ̀ tí wọ́n bá mi ogun ni dákun tó yọ ọlọ́run bá a ṣe ń wàrà ṣe sà. dákun ìṣòro ti ẹni pé lónìí mú wá ẹ̀yá mi lọ́la mú wá ẹ̀dákun ẹ̀yá mi ṣebí wọ́n náà ń gbowó oṣù níbo ni wọ́n ń kówó tọ̀dọ̀ rẹ sí àwa tá ń gọ̀ kàdà gan ibi wọ́n náà rí bọ́ kàdà ṣe rí mọ́ wá ń dì a sì tún gbé nǹkan kan ṣe. ṣé mo ti wá kọ lẹ́tà sábùkù lọ́dọ̀ rẹ báyìí nísìnyí orí adìẹ tèmi náà làágùn ìyẹ́ ti yín ọ̀kànlẹ̀ ìyẹ́ ti bẹ̀là rẹ̀ ni ò lè jẹ́ kẹ́yìn ọmọ. a níbo ló ń kówó. iná mo fẹ́ sọ fún ọ yìí nìsín yìí torí ẹ kọ̀rọ̀ pé èèyàn kan ń ṣiṣẹ́ lásán náà ni èèyàn ò fowó ṣe nǹkan kan èmi náà fowó ṣe nǹkan kan ibi tí mo ń dà sí ni ò tí ì dà á lẹ̀ padà. Hmm? bí mo bá ti ń dà sí báyìí tọ́lọ́ bá fi lè sọ pé ọ̀dà lẹ̀ gbọ́n. gbogbo alájọ sórí rẹ. sọ́kadà lè tiwọn náà gbé kì í. ọkọ̀ kọ́kọ́ kó lọ lọ́kadà tójú tí ò ní rọjò láyàmọ́ tí nǹkan ò ní rọjò lójúmọ́ tí n bá ti lè ra. ọ̀ ń ta kóló kálò kálò kálò kálò tó mọ̀ fi ṣe kábúkábú ọ̀tán ọ̀ láìkè. àyìnbé o ti rẹ́ni ṣé fún ọ ni. oògùn owó. Hmm, oògùn òsì ni àsọmọ kó à ń da nǹkan pé bá bí mo ti ń dà tọ́lọ̀ máa jọ pé kó náà dà á lẹ̀ padà aṣọ oríire nu ọ̀wá ń pé oògùn owó ta ni ó lóògùn owó ọlọ́ọ̀ni kí mi ògùn oògùn owó ta ni ó lóògùn owó. ọ̀rọ̀ ọlọ́run làwọ̀ tẹ̀lé ọlẹ́nikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún tọ́jú rẹ̀. ọlọ́run tọ́jú wọn náà ọlọ́run ní àwọn ọ̀dọ́ torí ẹ̀ bọ̀ padà bọ́tò la ìbá ìṣẹ́kù wọn náà. àìdè olùmú ten thousand. ten thousand fún eléyìí báwo ten thousand báwo one thousand naira. nìkéne ọ̀ọ̀ ọ̀dà fi nǹkan sí nǹkan sí. eléyìí ò ju one thousand. torí pé òsèyàn lẹ́nu géètì ló jẹ́ ń ta mọ́. àyìndé fóònù eléyìí ọ̀ dáhùn fóònù tó wà lọ́ọ̀ mi ní ìlera fóònù eléyìí lọ́ọ̀rin one thousand gan five hundred ló wà lọ́ọ̀ mi. ẹ fi five hundred naira. ọ̀dà kó o tó já wọlé mọ́ wa mọ́ wa mọ́ wa kì í ṣe pé bóyá mo mọ̀ mọ́ kábọ̀. o mi nẹ. mo mi nẹ bàjẹ́ tó bá rí iná sóbò ṣe wá ń sìn ó ti di pásítọ̀ ó ti change gan dressing ti wà ókè. look at your eyes. ìmílẹ̀ jọ. àwọn àyàn àwọn ajẹ́ ẹ̀ kọ. àwọn báwo ajẹ́ ẹ̀yọkan lajá mi mo love you fún bí ẹyọ kan lẹ́ẹ̀kí náà ṣe máa gbèsè rẹ̀ kí máa work out ten times máa wọ̀ bọ̀. fúnlọ́lá ni ọ̀pọ̀ mo kàn dá wà nílé ẹ̀ tí a bá ti jáde èmi nìkan náà kí kò máa réyàn wojú ẹ̀. five hundred thousand. <laughs> oh serious <laughs> èló gan ló ń tajà. èló ni lómi. <laughs> ajá tí mo ṣe máa rà bí one twenty o five hundred thousand. five hundred ajá sí mi ó special gan. báwo movement ẹ lọ́la. Hmm? rand. nígbà tó sọ rẹ. àwọn picture nice gan. Ah, Ṣéfún, sáré lédè yìí ṣé fámìlì mẹ́mbà yìí? Àwọn obìnrin náà sọ́fẹ́, ìyàwó mi ni. Báwo rí? Kílódé? Àwọn ah, mo ti fẹ́ máa lọ. Kílódé? Sọ fún pọ̀ nǹkan ju ìṣòro ní wàá bá mi kéré ju àkèrè mi. Ọlọ́run ló dé. Ọmọ ẹ̀rẹ́ lọ́mìdó tó ṣẹ̀yẹ̀ bí ń sìn tó ti fẹ́ máa lọ ló ṣe. ó tún wá di ìgbà wo báyìí. ọmọ ẹ má wọrí má wá kí yín. o ṣe máa dà. má wọrí. ọ̀rọ̀ ọ̀rọ̀ máa pẹ́ sí bọ́ ṣé wọ́n kó ṣe jẹ́jẹ́ ọ̀rọ̀. kí ló wá ṣe yìí. kí ló dé tó fi parọ́. ọmọ mi ò lè máa waste time rẹ̀ ṣe gbogbo ẹ̀ lóye ni and the constitution of things tó bá sọ fún bẹ́ẹ̀ ẹni pé mo máa waste time ara wa ẹ̀gẹ́ ìsìnkàn tí mò ń sọ ọkọ mọ̀ ó da á wá nǹkan mi ṣe. Mm-hmm. mú mi ò níyì o. mo ti ń béèrè lọ́wọ́ ẹ̀ látàárọ̀ kò sọ fún mi bóyá kẹ́ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ bóyá jẹ́wọ́ fún yín. ọlámídé gbọ́ kí ló ṣẹlẹ̀. mọ́mí mo wà òkè. o wà òkè. honestly mo wà alright. ọlámídé ìwọ tí ojú ẹ̀ kan tó ń ké yìí ló ló wà alright. wo mi wo mi dá ṣé o mọ̀ pé mi ni mo bí ẹ ohun tó bá ń ṣe ẹ́ ó yẹ kó máa ṣe mí ni ohun tó bá ń ṣe mí ó yẹ kó máa ṣe ẹ́ ni èmi àti ẹ náà ni ọ̀rẹ́ ẹ̀ ló wá pè mí sìn nǹkan dẹ̀ ń ṣe sọ nǹkan tó bá ń ṣe fún mi. mọ́mi honestly mo wà alright. Ah, ok ọ̀dà ṣé kí n pe ṣèyí fún mi wá. mọ́mi ọlọ́run mo wà okay i'm okay. mo wà okay. seriously i love you. i love you too but you know. mo wà okay. ẹ máa wọlé bọ̀. ẹ máa wọlé bọ̀. ga ọ à ń torí ọ̀jàjà ọjà níta ló ń jalè o níṣẹ́ yìí fún mi náà tẹ́mi rò pé tí n bá ti parí ẹ̀kọ́ mi ká wá mọ́jọ́ ìgbéyàwó kó lè bá dé adé orí mi aṣọ ti bímọ ó ti níyàwó Ah, inú ọkùnrin máa jẹ o. Hmm. lẹ́ni tí mi nífẹ̀ẹ́ aṣóhun nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ lẹ́nìkan dẹ̀ wà níta tó ń kú lọ fún mi tèmi daṣọ má wò bẹ̀ fún ǹjẹ́ aṣọ má wò bẹ̀ tí mo ní mi ò ní í wọ̀ ǹjẹ́ mi ò ní tètè padà wá lọ gbé wọ̀ báyìí. So, what's that your name again? I'm Olamide Williams, sir. Olamide Williams. Um, You're Yoruba? Yes, sir. Yorubani. Ben, sir. Beautiful. So, where exactly are you from? Oyo State. Oh, Oyo town in Oyo State. Oyo. Oh, beautiful. Mo mọ ibẹ̀ Oyo town gangan mo mọ ibẹ̀ yẹn. <laughs> àti àwọn ọ̀rẹ́ mi kan gbà yẹn ife àyìn chukwudili a jọ gbé Ọ̀yọ́ town ní Ọ̀yọ́ state yẹn uh, beautiful beautiful you see awa Igbo ni awa and you Yoruba we have a different in culture and tradition ṣùgbọ́n we are Nigerians after all one Nigerians ní gbogbo wa máa ti pariwo látijọ́ yìí right um, it is good. that you are involved with my son because sori so theory olórí kọńtà Kontai um, is a very naughty person She mo changes mo changes these um, days uh, shows you been working perfectly on my boy I, I can see ẹ̀yin méjèèjì ó máa good together um, so as it is now ìgbà wo ni a máa ń meet um, your parents. tí wọ́n bá ti délé máa bá wọn sọ. hello yes Olamide, ló ń sọ̀rọ̀ ṣe é fún mi hospital kí ló ṣe all right all right mo ń bọ̀ ṣe fún mi wọn náà wà lọ́sípítù pé ọdẹ nǹkan tó ṣe pọ̀ gan pàrẹ òyà. owó ìṣe fún mi. ọ̀rẹ́ ẹ̀ kan ló ń jẹ bẹ́ẹ̀ dáàdi mi mọ̀ bóyá. oh no no problem uh, go go with her. we can talk some other time. thank you. thank you. okay ìyàwó mi. bá mi kí mọ̀mí àti dáàdi ṣùgbọ́n pẹ̀lẹ́. pẹ̀lẹ́. Oh, oh. all right. All right the girl looked calm and responsible. I think they should be good together. Later, the baby had their food. Sakasama. Along with the ṣe fún mi. ó rí mi báyìí. ṣe fún mi. ṣe fún mi wake up wake up ọlámídé ni mo ti dé ṣe fún mi. ṣé mo rárí ni. I don't think they are with me. My guy, my guy. My guy. No, I don't. I didn't come. Real sorry. I did. No, I'm fucking with that. Ní sọmọ skul yìí mo kàn gba detail. Fèsì. Àwọn ti fèsì. I'm very well ní Ọlámídé mo ti dáadáa ẹ bọ mo fọkọ fọkọ fọkọ gan fọkọ mọ ìwọ náà wò ọjọ́ tó kọ bá tó kọkọ rí ìyá ìwọ náà wò ìwọ náà wò bó ṣe náwó sí àgbàlagbà ìwọ náà wò sọ wọn ṣe ń kí àgbàlagbà ìyá ọmọ tó tún wá wá ewu fọkọ gan òbí ẹ̀ ń ṣèyàn òkú ní wàhálà èèyàn jẹ́ǹtù náà ni wọn ọmọ ẹ náà lẹ̀rí oníwà rẹ̀ lẹ̀ náà ni bí mo dẹ̀ ṣe wẹ̀ mú wọn kó ní kílìn so èmi náà lẹ́rìí pé ọ̀rẹ́ lásán ni màá ti ẹjọ́ jẹ́ ìmọ̀ àti kò yẹ lẹ́nu ìmọ̀ àtọ́lámìdọ̀ ọ̀rẹ́ lásán lásán jẹ́ kò sún kankan tó wà láàrin wa lọ́gẹ́sì wọn tí mo tún àṣọ wọn tí mo sọ fún ẹyin sí pé mo lọ dírẹ́sì rẹ̀ mo ní láti jí mi jẹ ọlọ́run ìyá rẹ̀ gan bí lọ́jọ́ tó rẹ̀ pé ṣé ọmọ tó wọ́ ọmọ wálé lélẹ̀ olóyẹ̀rìn tí tí kóòtù ní sapa pàtó wà lọ́wọ́ ẹ̀ bá ti máa ṣe orúkọ bẹ́ẹ̀ gan wà kàn ra wọ lọ sí address corporate ọlọ́bọ ọmọ ẹ ọmọ tó dẹ̀ ń wò ìgbìn náà tó náà bá ti rí lùkẹ́ pé ìwọ̀gbọ́n níwà rẹ̀ lẹ̀ ló bá fọ́ fún ẹ̀ nǹkan tí mo sọ yẹ ó yẹ àbí so ọmọ ẹ̀ dẹ̀ rí gan ó tún láwọn nǹkan kan tó like tó yẹ kí wọ́n máa ṣọ́ ń pẹ̀ tó yẹ ah. kó fara balẹ̀ bá relate bí kí ni ìyàwó tó like tó like ó sì ẹ̀ lè gbé jáde kẹjọ lọ àwọn gáàdì ó like ó máa zoo wà ń bẹ̀ especially kò sẹ máa wo kí ló ń pè erin ó máa rìn otí gẹ̀ẹ́sì kan ó dẹ̀ tún wá like snooker oh, elephant elephant oh, yà ó tún wá like snooker otí gẹ̀ẹ́sì wọn náà dẹ̀ wá sí ní àwọn nǹkan kan tí ọmọkùnrin máa ń tí wàá tún fi triple obìnrin ah, ó kẹ́ ẹ̀ sọ sọ pọ̀ lúlù kẹ́yìn lòún fẹ́ yẹ kó o sẹ̀ kọ́kọ́ change àti bí wàá ṣe bá sọ̀rọ̀ níwà rẹ̀ rẹ̀ ó lè máa bá ọmọ sọ̀rọ̀ lárúgà sọ̀rọ̀ dẹ̀ fáwọn obìnrin tó máa fi ń dé stage kọ̀ọ̀kan máa rò pé ṣíṣe ọkọ tó ń fẹ́ fẹ́ ìtàn lélẹ̀ fẹsẹ̀ wọn máa ń lọ wájú wọn kọ́ máa rò pé kì í eh, tó bá láì tó bá láì. for years for me last month broda in fact mo lè lọ bẹ́ẹ̀lì láti rí. ìwọ wàá ìwọ wàá ṣe nǹkan tá a fi sọ yes fún ẹ ọkọ lè bá pé kìnnìún kan kò mẹ́rin láti ibì kan wọn ló fẹ́ tì wọ́n ló fẹ́ pèsèǹtà rẹ̀ fún wọn wàá ṣe nǹkan tá a fi sọ yes fún ẹ obìnrin ṣáà lè sọ yes fún ẹ kì í ṣe ìlú òyìnbó làwà náà tó bìnrin á pẹ̀ lójú títí tá a bẹ̀ sọ̀rọ̀ tó máa fẹ́ra yìí ìṣèlú ìlàwà ìlú tiwa tiwa làwà yìí wọlé. thank you very much. Uh, um, bro omi ní fóònù. Mimi akuleyo. Okay, thank you. Ọlámídé. Yes. Tí mo bá beat ẹ níbi géèmì yẹn, kí ni nǹkan tí wàá ṣe fún mi? Tí máa ṣe fún ẹ? Anything. Anything, máa ṣe fún mi tí mo bá win ẹ. Anything. Ah, um, <laughs> Ọlámídé bí kí ni àwọn nǹkan tó lérò pé o máa ṣe fún mi tí mo bá. Excuse me. Hello, mami. Kí ló ṣẹlẹ̀? Ah, ooo, oh, ọjà, ok, mò ń bọ̀. Mo ti gbọ́, mo ti gbọ́. Mò ń bọ̀, mò ń bọ̀, mi nípẹ́. Ok, ma. Òun bọ̀ ni mo gbọ́ tó ibú ló lọ. I'm sorry, mom sì ń pè mí nílé, mo ní láti máa lọlé báyìí báyìí báyìí. Nǹkan tó wá fẹ́. A máa ríra lẹ́sà, please. Um. Ah! Okay. Alpha. Báwo ni? Ìbá sọ. Ẹ mo mo mo try láti bá a sọ̀rọ̀ yẹn náà ní kọ́ọ̀lù kan wọlé sórí fóònù ẹ̀. Ó dà pé mo ní yẹn ni mo dẹ̀ tó ń pè kò tiẹ̀ gbọ́n kòkò tí n fẹ́ sọ mo kàn dìde orú dẹ̀ jáde lọ sí i kí ni mo fẹ́ ṣe ń sìn. wọn tó ṣe nìkan náà wọn sì máa bá a sọ náà títí tí tó fún máa gbà ṣùgbọ́n náà ni kì í ṣe náà láti ṣe ọgá ẹ̀sìn kan tí mo sọ. ó mú pé màá máa continue láti máa bá a sọ. continue so next opportunity báyìí wà grab ẹ̀ ni. ok grab ẹ̀ o ti rẹ̀ bẹ́ẹ̀ oh. wà bá fagídí sí náà ni and i'm pretty sure pé òun ló máa jẹ́ last opportunity ẹ̀ last opportunity ẹ̀ náà yẹn bí bẹ̀rẹ̀ ṣe ń rojú èmi gan mọ̀ kó láìkẹ̀ so tòótọ́ tẹ́lẹ̀ wọ́n máa sọ̀rọ̀ nípa yóò máa sọ̀rọ̀ pẹ̀lú olùkó láìkì mi ó láìkẹ̀ tí wọ́n máa wọ ìjọ so wọ́n fẹ́ ọ̀ṣẹ̀ bọ̀ àfúnni close máa wọ̀ àfúnni straight ṣùgbọ́n bí òun ni ṣíṣe ọmọ tó kọ ṣẹ̀yẹ ń fẹ́ náà ṣùgbọ́n. what? mami ṣe é fún mi orí mi má jẹ́ ìṣòfò ọmọ. Sorry sister, mo mọ̀ yín bì kan. Ìyàwó ṣèyí fún mi. Rárá o, èmi ò kí ń ṣe ìyàwó ṣèyí fún mi. Ọ̀rẹ́ mi ni ṣèyí fún mi láti kékeré dẹ̀ láti jọ ń bọ̀rọ̀ wa. Even àjọ lọ sí school. Ọ̀rẹ́ lásán. Ah! Mọ́mí ṣẹ́yìn fún mi láti sọ mi. ọlámídé bó ṣe jẹ́ nìyẹn o. ṣẹ́yìn fún mi. ọdún ṣọ́tọ́ mọ́ mi wà ló jẹ́ kó parọ́ fún ẹ kó sì máa rí o máa rí o. torí ẹ̀ẹ́dẹ̀ jẹ́ báwọn méjèèjì tàbí ọgbà tí ò lè fẹ́ yìí. ṣẹ́yìn orí ìmájẹ̀ ṣòfò. ṣẹ́yìn. Nurse, ẹgbẹ́ dọ́tọ̀ fún mi, ẹgbẹ́ dọ́tọ̀ fún mi. Ṣé ikú mi? Ṣé ikú mi? Ṣé iṣẹ́ mi? Ṣé iṣẹ́ mi? Ṣé iṣẹ́ mi? Dọ́tọ̀! Dọ́tọ̀! Dọ́tọ̀! olúwa ṣe ìlú àwa jíjí tí ọlọ́run ìyanu mọ̀ nígbà tí àyíká tó lérò bẹ́ẹ̀ láàrin àwọn ènìyàn àti láàrin Thank you olúwa ṣe lè fún mi bá jọ mi ò ní ọ̀rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ mọ̀ fún ìjà ìmọye ọdún tó parí láàrin ìlú àti wọn fún mi your memory will never be erased I truly love you so much.